لله الذي امر بالطاعه واشهد ان لا اله الا الله وحده لا شريك له نهى عن المنكر وكل رذيله واشهد ان نبينا محمدا عبده ورسوله خير من اطاع ربه صلى الله عليه وعلى اله وصحبه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 Ibadallah àlàyé tá à ń ṣe fúnra wa nípa kílẹ̀ fi kan nínú ẹni tí ń pàápàá eléyìí tó ní í ṣe pẹ̀lú mímójútó àtàwọn àpilẹ̀ èyí tó jẹ mọ́ ìmà àbí èyí tó jẹ mọ́ ìwà àti onani tó jẹ mọ́ al-amru bil-ma'ruf wan-nahyi 'anil munkar wọn máa pe àwọn yẹn lọ sídìí kí wọn ṣe dáadáa ká sì máa kọ ìbàjẹ́ fún wa ẹ kó yé wa pé ìpeni lọ sídìí ká ṣe dáadáa ìkọ ìbàjẹ́ fún ni òun gangan ó jíjagun ìpèpè sójú ọ̀nà ọlọ́run ọba jíjagun tó ní í ṣe pẹ̀lú pípèpè sójú ọ̀nà ọlọ́run ọba eléyìí tí ìfìgbà kan má sí. ká máa pè yàn lọ sídìí kó ṣe dáadáa ká sì máa kọ ìbàjẹ́ fún un eléyìí jẹ́ ìjagun sídìí ìpèpè sídìí ẹ̀sìn ọlọ́run ọba wa eléyìí tó ṣe pé gbogbo ìgbà náà ni ọmọ abẹ nítorí pé ká pèpè lọ sídìí ká ṣe dáadáa kálé ní ìdènà sí ìbàjẹ́ ẹ̀sìn ò lè dúró láì kò jẹ́ pa amẹ́lẹ́ yìí mẹ́sẹ́ àwọn èèyàn wọn ò lè jẹ́ni tí wọ́n di okun ọlọ́run ọba tó yí mú kí wọ́n sì máa bẹ lórí ìmọ̀nà látọ̀dọ̀ ọlọ́run láì jẹ́ pé ọ̀n bẹ láàrin wa ẹni tí ń pèpè lọ sí di kásí lọ́nlọ́ nìkan tí sì ń kọ ìbàjẹ́ fún wa tó lé wọn jìnnà sí kásẹ̀ tó lé wọn jìnnà sí àwọn ọ̀wọ̀ ẹ̀ṣẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan torí di eléyìí lópin ìgbà tá a bá gbé al-amru bil ma'ruf wan nahyi 'anil munkar tá a gbé dúró dáadáa tá a fi ń ṣe wà wùtá mójútó eléyìí gangan ni ó jẹ ká jẹ gẹ́gẹ́ bọlọ wọn bá ti ṣe ròyìn wa wípé àwa ni khayru umma ọlọ́ni kuntum khayra ummatin ukhrijat linnas ta'muruna bil ma'ruf wa tanhawna 'anil munkar wa tu'minuna billah ẹ̀yin ìjọ tó lóore jù tá a gbé jáde wá báwọn ọmọnìyàn kí lọ sọ yìí dẹni tó lóore jù òun náà ní pé máa pa àwọn èèyàn lọ sídìí kí wọ́n ṣe dáadáa ẹ sì máa lé wọn bá ẹ lè máa lé wọn jìnnà sí ìbàjẹ́ ẹ̀yin náà sì jẹni tó gbọ́ lọ́wọ́n bá gbọ́ kápẹ́ lọ sídìí ká ṣe dáadáa kakọ ìwà àbàjẹ́ fáwọn èèyàn eléyìí lọ́sọ̀ ìjọ anabi wa sallallahu alayhi wa sallam di ìjọ tó lápọ̀nlé jù àwọn àjọ tó síwájú wa gẹ́gẹ́ bí àwọn Yahud àwọn Nasara àwọn ọmọ Israel ọlọ́wọ́n bá ń láàánú àwọn ẹni tó ṣe kèfèrí nínú wọn o nítorí pé àwọn kì í kọ́ bàjẹ́ fúnra wọn wọn ò rìyàn lórí pé ń ṣèbàjẹ́ wọn ò ní kọ́ fún eléyìí mú kọ́lọ́wọ́n bọ́ láàánú wọn yàtọ̀ sí ìjọ tiwa ìjọ anabi sallallahu alayhi wa sallam tá a bá rí nìkan tí ń ṣèbàjẹ́ ọ̀ràn yẹn ló jẹ́ pé ká kọ ìbàjẹ́ yìí fún ká sì pè yẹn lọ sídìí kó ṣe dáadáa eléyìí tí o ti máa ṣe tẹ́lẹ̀ ìyapa sí ojú ọ̀nà pípa àwọn èèyàn sídìí ká ṣe dáadáa àti ká lé wọn jìnnà sí ìbàjẹ́ eléyìí ọjẹ́ ìyá ọjẹ́ ìlànà eléyìí tó takùtà nàbì sallallahu alaihi wa sallam kárí ẹni tí ń ṣe ìbàjẹ́ ká gbẹ́nu lọ kárí ẹni tí ó máa ṣe dáadáa ká má pè lọ sídìí dáadáa ṣíṣe eléyìí ṣe lànà nàbì Muhammad. sallallahu alayhi wa sallam káwá mú kan nínú méjèèjì kápá kàtì òun náà kì lànà anabi sallallahu alayhi wa sallam lànà sunna nínú àwọn èèyàn tó ṣe àwọn ìbàjẹ́ lásán ni wọ́n máa ń kọ̀ fáwọn èèyàn wọ́n yìí pè wọ́n lọ dáadáa àwọn eléyìí máa tẹ̀lé sallallahu alayhi wa sallam ó sì nínú wọn àwọn tó nìkan ni wọ́n máa eléyìí tó ṣe pé ń ṣe wọn nítorí táwọn bá lè jìnnà sí ìbàjẹ́ kò ní í jọkàn nínú àwọn ẹni tó tẹ̀ láwọn àwọn sì ń fẹ́ káwọn pọ̀ àwọn fẹ́ kó ọ̀wọ́n rìn káwọn pọ̀ dáadáa torí de eléyìí ẹni tí ń ṣe ìbàjẹ́ ẹ má kọ̀ fún o ẹ má sọ pé ṣe mu tí o ẹ má sọ fún pé kọ́ pa ọtí mímu tí o ẹ má sọ fún pé kọ́ pa sìgá mímu tí o ẹ má sọ fún pé kọ́ pa zina ṣíṣe tí o ẹ má sọ fún pé kọ́ pa ẹbọ tí ń ṣe sọ́lọ́wọ́n bá tí o tọwáfù tí ń ṣe tí ń ṣe tí ń rọ kiri ká sáré ẹ má sọ fún pé kọ́ pátì o torí tá a bá yí pé kọ́ pátì o lè má jọ kanú àwọn ẹni tá a rí mu subhanallah àwọn ẹni tí ń ṣe báyẹn wọn ò sí lórí kitab wala sunnah wọn ò sì jọ kan nínú ahlu sunnati wal jama'a torí pé àwọn tó ń tẹ̀lé súnà wọn máa ń kọ ìbàjẹ́ fún ni wọn sì máa ń pè ní lọ sí ìdíkàṣe dáadáa ṣùgbọ́n. ìpeni lọ sídìí ká ṣe dáadáa ìkọ̀ ìbàjẹ́ fún ni ó ní í ṣe pẹ̀lú pé ká lágbára láti ṣe bẹ́ẹ̀ torí ẹni tí kò ní kápá láti ṣe bẹ́ẹ̀ ìjọ́ra ẹ̀yàn rẹ̀ yóò ṣubú kúrò lórí tiẹ̀ bákan náà ká tún tó ṣe ọmọ pàǹfààní ti ń bẹ nínú kóhùn ó pèpè lọ sídìí dáadáa láyé tó ń ju dákẹ́ lọ ó sì mọ̀ pàǹfààní ti ń bẹ nínú kóhùn ọkọ̀ ìbàjẹ́ fáwọn èèyàn láyé ibi tó ń wá yìí ju ìgbà náà ìjọra yẹn rẹ yóò pa dandan ṣùgbọ́n tí yẹn bá ń bẹ̀rù wípé ìnira lè ṣe òun ìnira tó dájú wípé tó o bá ti pé eléyìí lọ sí di dáadáa wọ́n lè rọ ọmú wọ́n lè mú ọdẹ wọ́n lè mú ọ̀nà wọ́n lè sọ sẹ́wọ̀n wọ́n lè pa ọ́ tó o bá sì kọ́ ìbàjẹ́ sunka pẹ̀lú o lè bá bẹ́ẹ̀ lọ o lè di nǹkan tí ó dì tó sì kí wọ́n pọ̀ ń pa púpa tó bá jẹ́ pé irú eléyìí bá dájú. àjẹ́ ìpè ìgbà náà ìwọ ìwọ nìkan ìwọ nìkan ìní ó kú olórí rẹ yàtọ̀ sáwọn àlómà bákan náà tí ìrìn àti ẹ̀jẹ̀ ni tó kágara tọkọlẹ̀ láti ṣe bẹ́ẹ̀ tí ò lè ṣe òun náà koo ara yẹn rẹ̀ yóò kú olórí rẹ̀ ṣùgbọ́n o tí a bá wáyé pé ẹnìkan ìdíwọ́ kan bẹ fún tí ò ní jó lè ṣe bí ìnira tó lè ba. àbí nítorí pọ́ náà kágara ìjọ́ra ẹ̀yàn rẹ̀ yóò kú lórí ìwọ ni yàtọ̀ sí gbogbo àlùmọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam pàápàá jùlọ nígbà tá a bá ti rí i pé tọ́ba ní kò pèpè lọ sídìí ká ṣe dáadáa tó ní kọ́ kọ̀ fáwọn ẹni tó fẹ́ kọ́ fún ó lè mú kí lára àlàáfíà ni ó lè kó ìpalára bọ́ lára ìsẹ̀mí rẹ ó sì lè kó fìtínà ilé ìtagbára rẹ òní náà ó lè kó bọ́ ǹjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ báwo láti wá máa mà sáǹfààní bẹ́ẹ̀ ababurú ló ń bẹ́ẹ̀ àwọn olùmọ̀nìkan àwọn ló lè sọ̀láyé báǹfààní bá ń bẹ àbí ọ̀sánfààní sẹ́ni ra wà ń bẹ àbí ò lè sí ń bẹ àwọn olùmọ̀ tó ti pọ́kàn abalẹ̀ sí màá wọn ọkàn wa balẹ̀ sí làákà ìwọ̀n ọkàn wa balẹ̀ sí pé wọ́n ráyé sá ọkàn wa sì balẹ̀ pé wọ́n lẹ́sìn àwọn ló lè sọ fún wa ìpè ní báyìí o tẹ̀bá lẹ́sìn amru bil ma'ruf annahyu 'anil munkar ó lè bí wàhálà ẹ̀dá dúró dìgbà kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀hádìí ọwọ́ wa ìpè ká sàkíyèsí nígbà tá a máa ń pè àwọn èèyàn lọ sí ibi kí wọ́n ṣe dáadáa tá à ń kọ́ bàjẹ́ fún wọn agbọ́dọ̀ sàkíyèsí pẹ́sì islam ọ̀fẹ́ gbòòrò ọ̀kàrí gbogbo nǹkan yéésì pé nǹkan ẹ̀yọ̀ kan láwọn atẹ́pẹ́lẹ́ mọ́ òun láà máa sọ ní gbogbo ìgbà bí ká sọ pé dárún gbàsì mẹ́tẹ̀ sọ̀kòtò rẹ̀ máa wọlé dárún gbàsì mẹ́tẹ̀ sọ̀kòtò rẹ̀ wọlé sọ̀wọ́n tó wà wà nù islam yéé sọ̀wọ́n tó wà nù islam bákan náà kò gbọ́dọ̀ jẹ́ pé gbogbo ìgbà nǹkan ẹ̀yọ̀ kan náà láàmú aránu má kí ló dé tẹ̀ wá mọ́sálásí èyí ti rí tẹ̀ wá sí sọ̀lá kí ló dé tẹ̀ wá mọ́sálásí èyí ti rí tẹ̀ wá sí sọ̀lá ẹ̀sìn islam fẹ́ gbòòrò bákan náà wọ́n máa ṣe jẹ́ pé ẹ máa sin lọ́lọ́ nìkan ẹ máa ṣẹ̀bọ̀ sí nínú ìjọsìn máa sin lọ́lọ́ nìkan ohun tó nǹkan kó sínú ọ̀pọ̀ rẹ́gẹ́dẹ́ wàá máa ṣàlàyé fún wa lóríṣiríṣi ẹ máa ṣẹ̀bọ̀ sọ́lọ́ ohun tó kó sínú ọ̀pọ̀ rẹ́gẹ́dẹ́ wàá máa ṣàlàyé fún wa lóríṣiríṣi kó má jẹ́ pé nǹkan ẹyọ kan náà lẹ́kàn máa ránu má ṣùgbọ́n o àwọn a tún máa ṣàkíyèsí ikú ètò pàtàkì jù láàmà tẹ̀síwájú kó tó di pé ètò pàtàkì tó yọ tẹ̀lé at فالتوحيد ثم التوحيد توحيد ni ó ṣíwájú توحيد ó tẹ̀lé توحيد náà ni ó tún tẹ̀lé eléyìí pàtàkì púpọ̀ ká ṣàkíyèsí rẹ̀ nítorí pé ọ̀nbẹ nínú àwọn èèyàn ló ṣe kí wọ́n ń tẹ̀lé súnà ṣùgbọ́n tó ṣe pé ńgbà táwọn bá fẹ́ ṣe al-amru bil-ma'ruf wan-nahyi 'anil-munkar nǹkan ẹ̀yọ̀ kan náà làwọn máa ń pèpè lọ sí díẹ̀ débi pé táwọn ti fẹ́ sọ̀rọ̀ àwọn èèyàn ti mọ tí wọ́n fẹ́ sọ wọ́n ti mọ̀ yí pé kò sí nǹkan mìíràn ju eléyìí náà lọ wọ́n ti wá sọ wọn lóko rẹ̀ àwọn kìnnìún àwọn oníkìnnìún lọ́fẹ́ sọ̀rọ̀ kí ni wọ́n bá tún sọ wọn ọmọ nǹkan mìíràn lè lọ rárá o a gbọ́dọ̀ ṣàkíyèsí pẹ́sìn Islam ọ̀fẹ́ gan kò gbọ́dọ̀ wá jẹ́ pé nǹkan ẹ̀yọ̀kan náà láàmú mẹ́nuba ní gbogbo gbà nítorí káwọn ẹni tá à ń bá sọ̀rọ̀ kọ̀rọ̀ ọmọ tí ó sùn wọn. al-amru bil ma'ruf wan-nahyi 'anil munkar eléyìí tá a pè ní shi'arul ummah tọ́jú àmì tá fi dá ìjọ anabi muhammed sallallahu alayhi wa sallam ama eléyìí tọ́lọ́ wọn bá sì fi ṣe wá ní ìjọ tó lóore ju gbogbo àwọn àjọ yòókù lọ kò lè ṣeéṣe àyàfi gba ọ̀kan nínú àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí òun náà lá máa gbà láti fi kọ ìbàjẹ́ fẹ́ni tí bá ń ṣe ìbàjẹ́ òun ni at-taghyiru bil-yad aw al-lisan yí ìbàjẹ́ padà pẹ̀lú ọwọ́ wa tó bá rọ̀ wá lọ́rùn àbí ká hàn yí padà nígbà tí ó bá rọ̀ wá lọ́rùn láti fọwọ́ yí padà àbí ká tiẹ̀ fọkàn kọ́ nígbà tí ó bá rọ̀ wá lọ́rùn láti fi ahọ́n láti fi sọ. nítorí hadithi abu sa'id al-khudri radiyallahu anhu ani nabi sallallahu alayhi wa sallam qaal man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi fa'in lam yastati' fabilisanihi fa'in lam yastati' fabiqalbihi wa dhalika ad'afu al-iman. anabi sallallahu alayhi wa sallam ó lẹ́nìkẹ́ni nínú yín tó bá rí ìbàjẹ́ kan kó fọwọ́ rẹ̀ yí padà tí o bá lè fọwọ́ yí padà kó fa hàn yí padà tí ò bá lè fa hàn yí padà ajásí pé kó fọkàn eléyìí àwọn mùsùlùmí lọ kó wa àwọn àdàmàdì tí kó wa Pakistan àbí India ní tẹ̀ ń bá ń ṣe ẹ má wulẹ̀ kọ́ fún wọn ẹ taba kọ́ bàjẹ́ fún kò ní jẹ́ sọ̀pọ́tà wa sóṣèlú wa là wà ń ṣe yéé sóṣèlú là wà ń ṣe ẹ̀sìn là ń ṣe ẹni tí máa ń ṣe bàjẹ́ ẹ̀kọ́ fún ẹni tí máa ń ṣe bàjẹ́ ẹ̀kọ́ fún torí ẹ̀ àwọn tó pé dáhùn àti wọn ká pè lọ sí ìdí kó ṣe dáadáa ni ká wulẹ̀ kọ́ bàjẹ́ fún kìí ṣe súnà lélẹ́yìn torí ẹ̀ irú àwọn tó ń tẹ̀lé tẹ̀blé kìí ṣe súnà ni wọ́n tẹ̀lé o súnà òun ni kò pè yàn lọ sí ìdí ká ṣe dáadáa kó sì kọ́ bàjẹ́ fún fi áàní wàhid àmọ́ràn àwọn tẹ̀blígì yẹn ìlànà tí wọ́n kọ́ láti Pakistan àti India ìlànà tí wọ́n ní pé ká pè yàn lọ sídìí dáadáa nìkan ká má bàjẹ́ fún torí tó a bá kọ̀ bàjẹ́ fún kò ní tẹ̀lé wa mọ́ èrò tiwọn nù nítorí pé a gbọ́dọ̀ kọ́ máa ká má fún ìdí ni wípé nítorí bàjẹ́ fúnra wọn lọ́lọ́wọ́n bá ṣe làánà àwọn kan nínú so àwọn òsìfẹ́ kọ́ lọ́wọ́ bọ́ làánà tiwa àti pé nǹkan kan kọ́ lọ́ sọ wá di ìjọ tó lóore jù a máa pè yẹn lọ sí ìdíkà ṣe dáadáa a sì máa kọ̀ bàjẹ́ fáwọn yẹn tọba tí wàá fẹ́ jẹ́ni tí ń tẹ̀lé súnà tẹ̀lé méjèèjì àtàwọn nǹkan míì tá a ti wí ṣáájú ṣùgbọ́n kí wọ́n máa tẹ́ra rẹ jẹ wọ́n tẹ̀lé súnà sì fi ara rẹ ló lè rí kọ́dọ̀ ò lè lómi ń ẹ̀rí yíyí nǹkan padà pẹ̀lú ahọ́n ọ̀ràn aya rẹ̀ ńṣe ló dúró garando lórí oníkálukú wa o gbogbo wa pátá ńlọbáwí wípé ìbàjẹ́ gbogbo ìbàjẹ́ a gbọ́dọ̀ fọkàn wa kọ̀ a gbọ́dọ̀ fi ọkàn wa kọ̀ bẹ́ẹ̀ ni ní gbogbo ìgbà títí láéláé ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo mùsùlùmí ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo mùsùlùmí torí pé kí ló ṣòro nu pé kọ́ fọkàn kọ́ nǹkan kọ́ ná oníkọ́bọ̀ kọ́ ná wàhálà kan pé nǹkan yìí ọkàn mi kọ́ so eléyìí ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo mùsùlùmí tí ọba ti wá sí nínú ọkàn rẹ ipò ò lè fọkàn kọ́ ìbàjẹ́ àjẹ́ pé kò sí nǹkan kan nínú ọkàn rẹ tí í ṣe ìmánì ẹni tí ọba ti sí nínú ọkàn rẹ ipò ń kọ́ ìbàjẹ́ kó sì jìnnà sí bàjẹ́ ó sì fọkàn kọ́ ẹ fi yé pé kò sí nǹkan kan lọ́kàn rẹ̀ nínú ìmánì ẹ̀rí ká fi ahọ́n kọ́ ọ̀ràn èèyàn ló náà jẹ́ lórí gbogbo mùsùlùmí káàfà pàápàá jùlọ tìǹtì afẹ́kọ̀ fún yàn níbàjẹ́ yàn ọba jẹ́ ntẹ́nu gbogbo mùsùlùmí kò lé lórí gbogbo àwọn olùmọ̀ ẹ̀sìn Islam lẹ́nu wọn kò lórí pé nǹkan yìí ń kọ́ haram ni so ọ gbọ́dọ̀ tinú láti sọ fún yàn pé n tó ń ṣe yí ọdà ẹnu gbogbo olùmọ̀ islam ó kò lórí pé haram ẹnu èsì sàdédé kò lórí pé kíní yìí haram ni o àfi kọjá kó alukur'ani ń bẹ lórí ẹ sunna anabi sallallahu alayhi wa sallam náà wà lórí ẹ bíi jíjẹ wéèlì ẹni tí bá ń jẹ wéèlì ó yẹ kẹnu gbogbo owó lè gbà pé n ṣe yẹn haram ni o torí pé kò sẹ́ni tí ó sọ pé wéèlì jíjẹ dáa nínú islam yìí bíi ká zina ó kẹnu gbogbo owó lè gbà. zina tó ń ṣe yẹn haram ni o torí pé kí ni ọlọ́run ṣe zina lẹ́yìn ní haram kò sẹ́ni tó lè yí òye kájálè kápúrọ́ gbogbo eléyìí kò sẹ́ni tí wọ́n máa nu wa pé ìwọ ni sòtò bá ti wá rẹ́ nìkan tí ń ṣe ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ wọn yẹn ó yẹ rẹ kó lè rọrọ̀ láti sọ fún pé tó ń kọ́ mà ń pàtì o bákan náà àwọn nǹkan tó ṣe pé wọ́n hàn gbangba kò bùkátà pé kò ní màkà lọ títí kò tó mọ ìpè nǹkan yìí bá ti ṣe ni pé kẹ́nikẹ́ni kan ní sìn kọ́mọ owó sì kó kìbọ̀ nù ọkà kọ́mọ àfi gbọ́ kàṣẹ́ ni sọ́yẹ kọ́mọ àwòrán ni pé àà owó sì ti jẹ pé òun láti inú alukur'an àti sunna wípé èèyàn gbọ́dọ̀ fọwọ́ jẹ́ka kò kan wà nínú alukur'an àti sunna kó tó kọ fún wípé fi tábà náà mo rò pé yẹ wa torí pé ọ hàn tó bá yẹ kó máa fi tábà a ṣe pé ọwọ́ sì tó fi ń jẹun kọ́ àpọ̀ kárì ó ní yẹn ọwọ́ ọ̀tún lòun máa fi tábà ajẹ́pọ̀pọ̀ lọ rẹ dorí kodò léde kúkúrú so eléyìí gbogbo àwọn nǹkan tó ṣe pé kò bùkátà nímọ̀ kan lọ títí wọ́n rí ọ ńgbà tí wọn á rí tọ́ lẹ́mọ́lẹ́gbẹ̀ẹ́ ògiri sábà pé gbogbo ẹni tí wọn kọjá lọ wọn o láì jẹ́ pọ́ kàlùkùrá ni súnà kódà tí gbogbo wọn kọ́ ọ̀daràn wọn gbogbo ojoojúmọ́ wọn gọ sí àwọn olórí sábà pé olórí bú ká bú ni olórí so tí ọwọ́ ń sọ olùmọ̀ wà ń bẹ̀ lánàá òun èsì so lórí ibù pé ìwọ àtòbí òun wà lẹ́jọ́ dúró ẹ ṣe bí ìyàkúdí ni ìyàkúdí ìyàwó òun ṣé ńgbà tí ìwọ àti ìyàkúdí wa fẹ́ lẹ́ra mára ṣé òde ń tí gbogbo èèyàn ti rí lọ á aṣọ màá ni hm, ó tún ní dákẹ́ ó tún kànṣẹ́ rẹ̀ máa ní tó lù eléyìí wàá kọ fún yàn wàá sì sọ dáadáa ẹ ṣe bó mi tó ń fẹ́ fẹ́ náà ni ẹ ọfẹ́ fẹ́ lẹ́yìn tí wọ́n á sì ra nù so gbogbo nǹkan tí ọ̀dà ká kọ fún yàn bẹ́ẹ̀ náà ni ẹni tó lọ ìlọlẹ̀ aláwo ilé àwọn àfáà ló máa lọ àwọn àfáà rẹ̀ òun sọ̀rọ̀ lọ gbọ́ wáàzì ni àbọ̀ ń lọ gbọ́ tẹ̀síìrì ó ní àwọn sọ̀rọ̀ pẹ́ lọ́wọ́ kọ́ ájò ah, ó tún parọ́ mọ́ lọ ó tún parọ́ mọ́ lọ wọ́n á ní àwọn afáàyàn wọ́n máa wọ́n máa báyàn wọ́n máa wọ́n máa báyàn pawọ́dà pawọ́dà báwo kí ló sọ wọ́ ẹ̀ so ẹ rí i pé gbogbo nǹkan yín ẹ̀yin náà máa sọ pé bó ló jẹ́ so gbogbo nǹkan tó bá clear gbogbo nǹkan tó bá clear ó yẹ kẹ́nu gbogbo owó lè gbà láti sọ fún yàn pé n tó ń ṣe yìí ń kọ́ kọ̀ dáa o èyí tá a lè fẹ́nu kọ̀ ó ní nǹkan tó jẹ́ pé ó ń bùkátà ìmà pé ṣé kìíní yìí dáa bí ọ̀dà ó lè dáa ó lè má dáa aha irú eléyìí ń bùkátà mà ètí máa ń bùkátà mà eléyìí gbogbo èèyàn ló lè fẹnu sọ gbogbo èèyàn ló lè fẹnu sọ bí ìgbà ẹnìkan ó mú mi ní dùn kò jókòó sọ wọn wò pé bígbà tá ń sọ pọtọ bígbà tá ń sọ pé kọtọ sọ àwọn kẹlẹyìn ń bùkátà kò ní mà torí tó bá lọ sọ fún pé ó àbí àpèjúwe orí ẹnìkan pé ń tọ̀ lóòrò kí ẹsẹ̀ pé orí di rẹ o akọ̀yìnsí rẹ lórí o pé dúró ń tọ̀ ọwọ́ àtọ̀ tán máa sọ ah, ẹ̀yin fúnra ah, bàbà aláàjì ṣé tẹ́sí ṣe pé àṣọlódò ah, ni ó òòrùn àdìsí kan ni látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam òun sì ń wò pé bígbà tá sọ kókò tọ́ bígbà tá sọ bí ìgbà tí pé lọ́ọ́ máa rè tó fi máa kọ̀ bàjẹ́ pẹ̀lú ẹnu wàá jẹ́ kí n tó fẹ́ kọ ìbàjẹ́ lé lórí kó dà ọ́ lójú kó dà ọ́ lójú dáadáa bí ẹni tó nà sílẹ̀ tí ń sùn nù mọ́sálásí tí ń sọ pé a wọ́n fẹ́ sọ mọ́sálásí dò tẹ́lì ni àṣìwò tí ẹ̀ máa ń kankan ẹ̀ ìwé àwọn sábà kan àti ń gbénu mọ́sálásí láyé ànábì sallallahu alaihi wasallam so ní tí ọba dọ́ lójú so kìí ṣe pàgbárí lásán wọ́n fi máa pé kọ̀ dáa èèyàn ò ní mà kéèyàn tó sọ pé ọ̀dà kọ̀dà so àwọn nǹkan tí ń bùkátà mọ ò lè fẹnu sọ ọ àkọ́kọ́ lọ wá mà torí ẹ̀ ló ṣe jẹ́ pé téèyàn bá ní mà kò sí bẹ́yàn ṣe lè jẹ́ ni tó ṣe wípé yóò lè pèpè lọ sí di ká ṣe dáadáa àbí ká kọ́kọ́ bàjẹ́ fáwọn èèyàn sáà wá lè ti torí pàǹbẹ́rù sáà páwọn èèyàn bu wa ó sì ṣe é ṣe kí wọ́n kàn tó ṣe pé ó ṣe faradà ká wa sọ fẹ́nìkan tí ń ṣe bàjẹ́ pé kọ́ pa bàjẹ́ tì rárá o àgbọ̀dọ̀ ti torí kó à ń bẹ̀rù kó wọ́n mọ́ bu wa kù kó wọ́n mọ́ bu wa kó wọ́n mọ́ bẹnu àtẹ́lù wa kó wọ́n mọ́ bà kàn wá lábùkù láwọn nǹkan tó ṣe pé láì jẹ́ kó ń pè yàn sí díẹ̀ sìn ọlọ́ngàn irú àbùkù bẹ́ẹ̀ máa kàn tó ọmọ sáfaradà ọgbọ́dọ̀ ti torí rẹ̀ má sọ. So tẹ́lẹ̀ náà ta ni ó pè yàn lọ sí di pàbàjẹ́tì tí wọ́n máa tí wọ́n máa pàtẹ́wọ́ fún pé kíni wọ́n bu náà ni màná wọ́n bẹnu àtẹ́lù ètò wọn bá lè bú ọ lójú rẹ wọ́n bú ọ lẹ́yìn rẹ gbogbo ẹ̀ ó ti yẹ kí wọn náà kọ́ mọ́sẹ́ pé kí ni wọ́n máa fẹ́ ni wọ́n ṣe ju pé kí wọ́n fi arọ́ọ̀fù lọ tẹ́lẹ̀ náà so eléyìí túmọ̀ sí pé ó ní tìtorí táwọn èèyàn kọ́mọ́kọ́ bàjẹ́ fún wa torí pé àwọn kan ti tìtorí eléyìí wọn kọ́ bàjẹ́ ẹlòmíín náà di nítorí dìmúlẹ̀ ó di nítorí dìjókòó torí ẹ ọ gbọ́dọ̀ ti torí pé wọ́n bọ ọ gbọ́dọ̀ ti torí pé wọ́n bọ jẹ ọ gbọ́dọ̀ ti torí pé wọ́n ní ọ lára ní ìnira tó ṣe é pé o lè ṣàfaradà lórí ẹ kọ mọ àpèyàn lọ sí di pàbàjẹtì ṣùgbọ́n ká fọwọ́ káfi ṣe àtúnṣe ìyẹn tó bá fẹ́ jẹ́ ẹni tí ń tẹ̀lé súnà ní gbogbo àlàyé tá à ń ṣe yìí o mùsùlùmí tí ń tẹ̀lé súnà ó gbọ́dọ̀ jẹ́ tí wọ́n máa pè lọ sí di ká ṣe dáadáa ó sì jẹ́ ẹni tí wọ́n máa kọ ìbàjẹ́ fáwọn èèyàn tọ́ sáwa lè fọwọ́ yí padà ṣé gbogbo wa náà la lè fọwọ́ yí padà kò lè ṣeé o ká máa fọwọ́ yí ìbàjẹ́ padà àyàfi kọjá pa níkàpá láti ṣe bẹ́ẹ̀ bí ẹni tíjọba ń bẹ lọ́wọ́ rẹ̀ bí ọkọ lórí ìyàwó rẹ̀ bí bàbá lórí àwọn ọmọ rẹ̀ bí ọ̀gá lórí àwọn ọmọ tó ń kọ́ṣẹ́ lọ́dọ̀ rẹ̀ bí olówó ẹrú lórí àwọn ẹrú ẹ̀ gbogbo ẹ̀ńtẹ́ níkàpá lé lórí. kì í kàn ṣe pé ó wàá rí i pé àwọn èèyàn kan kàn ṣe bàjẹ́ wò sí lágbára ìjọba kan lọ́wọ́ rẹ kọ́dà kánsílọ̀ gan ọ̀jẹ́ kátó pé chairman local government ọ̀wá mú kòbókò ọ sọ́jà ọ̀wá ń sọ àwọn obìnrin tí ń rìn hòhò ọ̀wá ń fi máa nà wọn so ẹ rí i pé àwọn kan kọ́kọ́ máa wò pé àbọ̀ ya wèrè ni torí tó bá jẹ́ pọ̀ ya wèrè kálukú ọmọ túlẹ̀ tó máa ti dẹ́ba àbí tọ̀ wà àmọ́ wọ́n rí i pé onílà ka ọ̀gbádùn ló sì ń ná wọn pẹ̀lú ẹ̀tọ́ wo ó rí i pé àwọn náà kó o tó fi wọ́n sóúnjẹ alẹ́ ó ṣe é ṣe kó o fi wọ́n sóúnjẹ ọ̀sán torí pé ọ̀lágbára ó sì ń lọ dáwọ́ lé tó lè mú wọn ká ọkọ lẹ̀ tó ń tó lè dá fìtínà lẹ̀ tó bá lọ fọwọ́ yí padà ọ̀gbọ́dọ̀ sí o ọlọ́lé ọtí àwọn kan kọ́ ẹ mú wájú àtògùrọ̀ wíṣíkì lóríṣiríṣi àtògógóró wọn kó gbogbo ẹ̀ kalẹ̀ so wọn tún wá gbọ́ àwọn obìnrin aṣẹ́wó wọn gbé wọn sẹ́gbẹ̀ẹ́ wọn tún wá ń kọrin fújì sí wọn létí wọn á ní fàájì rẹpẹtẹ ni ọwọ́ adébẹ̀ nínú abíọ́ wọn kàn gbé tébù tí gbogbo ọtí wà lórí ọkàn yìí dànù wọn lórí ni gbogbo ẹ dànù gbogbo ẹ fọ́ dànù sọmọ pé ó ṣeé ṣe kí wọn jàre rẹ torí kí wọn ní anabi sallallahu alaihi wasallam man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi ọwọ́ là anabi kọ́kọ́ sọ ọwọ́ àlọ gbé gbogbo tébù òyìnbó lẹ àwọn kí tán bá rọ ọmú bẹ wọn ti kọ́kọ́ fi lùlù tẹ Ọlọ́run kótó di pé wọn tún wá fi ọ torí pé ò lágbára láti fọwọ́ yí padà àwọn náà mọ̀ pé bàjẹ́ làwọn ń ṣe so ṣùgbọ́n tó bá lọ fọwọ́ yí padà wàá lọ ṣẹlẹ̀ wàràs tó bá yẹ pé ẹnu lọ bá fi bá wọn sọ̀rọ̀ pé ah bàbá lágbájá lẹ́yìn tó ṣe pé kankiri lẹ̀ ń rù ẹ wo bẹ́ẹ̀ ṣe bá wọn ṣiṣẹ́ lébùrà lánàá eight hundred tẹ́ ẹ rí ṣe náà lẹ́sùn tún fi mu tíì ah ó dájú pé orí yín ò pé o èmi mọ̀ sọ fún yín orí yín ò pé tẹ̀wọ̀n kó náà èmi lọ́nba àlórí yín ò pé tó ti dìde tí ń bọ̀ wá rọ lọ ní táwọn èèyàn kí ló dé pé ah, lórí wọn ò pé mi torí sí eight hundred tó ń lánàá náà wọ́n fi mutí á ah, lóòótọ́ orí yín ò so ó rí pé lẹ́yìn kò sí wàhálà ń bẹ̀ kí ló lẹ́nu ah, lẹ́sìn agbáṣẹ́wó sẹ́gbẹ́ báyìí àti ti ti lé ìwọ náà jókòó ti wèrè méjèèjì tí yín ti ta kó fún wọn kọ́ máa lọ kí ni wàhálà onú ọ̀padà máa ronú pé ah lágbájá ni sọ pé orí mi ò pé orí mi ò pé lóòótọ́ fa tọ́ba pé mo rú pọnpọ́n títí orí pa mo tún fi mú ògùrọ̀ mo fi mú tí ah ọ̀dà ọ̀yà kó mi ò so pẹ̀lú bẹ́ẹ̀ wàá rí nǹkan tí ò ní fa wàhálà ó ti mà nínú ẹ̀sìn Islam à ń lọ ọjà màlà gbogbo ẹ̀ nítorí pé kúkú kò sínú tọ́lọ́ ọ̀ràn ń dábọ̀ra yín lọ́rùn ẹ̀yìn tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ dáràn bò kú yín lọ́rùn tọ́ a ti mọ̀ pé kò ọ̀ wá débẹ̀ ẹ̀ tí wàá tọ̀ sínú wọ́n ti wá gbá àwọn àmàlà kalẹ̀ wọ́n sí sórí àwọn àmàlà pé ìtọ̀ láti fi ba àmàlà yìí jẹ́ fún yín pé tí wọ́n bá rọ ọmú ó torí pé ọ̀nà tó gbà kì í sọ̀nà tí tí wọ́n fi tún ok káwá pé tí wọ́n ń ṣe ọ̀dà bí ò ti ṣe dá náà ṣé kò tọ̀ sínú oúnjẹ wa lọ́kàn kọ́mọ adàtọ̀ sínú oúnjẹ sí lọ́kàn ó dájú pé ọ̀gbìn orí rẹ̀ dàrú dànù àmọ́ tó o bá lọ bá wọn bẹ tó nítọ̀ ẹ mọ̀ kó oríire òní o ọlọ́run ó ṣe ilé tí ìyàwó ń lọ láyé rẹ̀ o ọlọ́run fi lọ́kàn balẹ̀ ń bẹ̀ o ọlọ́run ọba yóò jẹ́ bímọ o. yóò bá kọ yóò bá bọ ni a ah, ah, kí àdúrà ò lẹ́ ń òkú a òkú lẹ́ ń ṣe ń ká a ajẹ́ pé èèyàn bu nìyẹn hmm, èèyàn bu nìyẹn èèyàn jàtìjàtì rádaràda nìyẹn sọ báyìí ìwé tẹ gbà ti forí jìn dà ààrẹ ni tí ò rí sí rẹ nu wọn pé ah, ẹ bàbá yín tún torí pé ò lágbára tó bá gbèjọba bá ní ọ à ẹni tó bá tún bí ìyá rẹ̀ dá kó péjọ kó ń sòkò bíjọba bá ti sọ bá àwọn sẹ́mi pé ẹni tí ó dùn ó yọ gbà fọlọ ẹni tí wọ́n bá bí dá kó sí búkọ ọtí sẹ́mi pé wọ́n tún ti pòwe ránṣẹ́ sọ́mùtínù kó sí búkọ ọtí nígbà wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ti búkọ ọtí ọ̀mùtí tí ó mutí pé àbí wọ́n ní wọ́n ti bú kọ́ọ̀tì ni wọ́n sọ pé ká má mutí o à ah, wọ́n mú wò sáti mú wò níbi tí wọ́n ti mú ọ sẹ́yìn mọ̀ pé àwọn ní bí wọ́n ṣe kó yẹn lẹ̀ wọ́n sì ní bí wọ́n ṣe fìyà jẹ yẹn àmọ́ wọ́n ní ìsìnkúrú tù ní ọ òfu yẹ àwọn àlọ́ sọ pé ó wúwo ìyàtọ̀ fẹ́ jẹ lọ kọ lẹ́tà sí ẹni tó bá lágbára ń lò lè fọwọ́ yí padà gẹ́gẹ́ bá a ṣe rí aṣíwájú wa Umar ibn al-Khattab radiyallahu anhu kó máa ń gbéra pa yọ lọ sọ́jà yọ máa yẹ abọ́ wọn ka wọn wò eléyìí tí ó bá ṣe déédéé pọ́npọ́ kan ti wà lọ́wọ́ rẹ̀ kóńdó ni ọmọ yọ máa là mọ́ wọn látàrí pèsè bó ṣe yẹ kó rí nù ẹ̀ ń jàǹbá àwọn èèyàn màtìrì tọrọ ńlọgà òní khalifa sẹmu kẹ́nìkan ti kóòtù wo ló ń gbé lọ so etí sì tún ṣe yóò tún máa gba aládá lọ́dọ̀ lọ

sọwọ́ ń tọ́ka lé sí ní kọ́ gbá wọn gbólù gbóngbà bí ẹ ló dé sálẹ̀ àti ọ̀tọ̀ ní tọ́wà ń sálẹ̀ tó eléyìí ntí a máa fọwọ́ yí padà á jẹ́ pa alágbára lórí ẹ̀ á tún á máa ṣàkíyèsí pé fífọwọ́ yí padà kò ní bí aburú tó tún ju aburú tá a fẹ́ gbé lọ́lọ́ torí tẹ́ bá fọwọ́ yí nǹkan padà tó ń ti pẹ́ lágbára lórí rẹ̀ àti fọwọ́ yí padà tí ó bá tún bí aburú tó ju tálákọ̀ọ́kọ́ yìí lọ ajẹ́pẹ́ kẹ́ ẹ jókòó jẹ́ o ẹ má wulẹ̀ pẹ́ yí padà nísìn bí kọjá pé òòṣà táwọn èèyàn ń bọ òòṣà yìí orí èèyàn kan ni wọ́n lọ gbẹ́ léèrè déédéé orí wọn gbẹ́ léèrè so ẹ wọn alágbára láti pé tẹ ẹ bá mú orí èèyàn yùn tẹ là tẹ fi dáná ẹ lágbára àti sọ pé wọ́n tún má ṣe bẹ́ẹ̀ mà àwọn wá pé à ṣé orí bàbá àwọn táwọn ń bọ iná lẹ́ẹ̀lẹ́ fi dáná yìí àwọn òkùnkù gbẹ gbogbo bàbá àwọn níìsì sẹ́mi pé ìbàjẹ́ tẹ́ ẹ kọ̀ ó ti bí ìbàjẹ́ tó tóbi jùlọ ẹ máa ṣàkíyèsí pé ṣé ìbàjẹ́ tá a fẹ́ kọ̀ yìí tẹ́ ẹ lágbára láti fọwọ́ kọ̀ yìí ṣé tẹ́ ẹ bá kọ̀ yóò sì tàn àbí yóò tún bí ìbàjẹ́ tó tóbi jù tó bá ti jẹ́ pé yóò bí ìbàjẹ́ tó tóbi jù ẹ pati torí kọ́ máa ń ọ̀sán ju kí kẹ́ẹ̀kọ́ kọ́ wa di ní ńlá lọ bí ẹni tó ṣe pé wọ́n lọ ma wọ́n mọ búlọ́ọ̀kù sórí sàárè ṣéwù wọn búlọ́ọ̀kù tí wọ́n mọ sórí sàárè ṣéwù wọn wọ́n á lẹ́ táìsì ma so ẹnìkan wá dé wọ́n á ní eléyìí ọ̀bá súnà mu ọ̀tà kó súnà anábì sallallahu alaihi wasallam síwájú kó tó sàlàyé fáwọn èèyàn pé bó ṣe rí bó ṣe rí bó ṣe rí nìyí wọn kàn lọ gbé dígà ni wọn máa fọ gbogbo ẹ so ẹrí pé tó bá ṣe bẹ́ẹ̀ àwọn mùrídìí ṣéwù yẹn kí ni wọ́n ṣe wọ́n kúkú kọ́ yàrá wọ́n kọ́ yàrá lé ni so tẹ́ bá ti mọ̀ yín pé ìbàjẹ́ tẹ́ fẹ́ kọ̀ tẹ́ bá fi lè fọwọ́ kọ̀ yóò bí ìbàjẹ́ tó tóbi jùlọ ẹjọ́ ọmọ kékeré yìí kọ́mọ̀jẹ̀ pé ìlẹ̀ ṣe sábàbí tó fi wá di kíni tó fi di kó bímọ tó fi di pọ̀ pẹ̀ka. ẹ gbọ́dọ̀ máa ṣàlàyé ẹ gbọ́dọ̀ máa ṣàkíyèsí lé bákan náà ẹni tí wọ́n tẹ̀lé súnà anabi sallallahu alayhi wa sallam ọ gbọ́dọ̀ nímà nípa ti ń lọ nítorí pé ká nímà nípa ti ń lọ wa yóò jẹ́ ká ní àgbọ́yé eléyìí tó pọ̀ nípa àwọn tuntun tuntun tó ń ṣẹlẹ̀ eléyìí tó ṣe pé tá a bá tú àwọn tíra wa á rí i pé nínú àwọn tuntun tuntun tó ń lónìí sí nù tíra torí kò ṣẹlẹ̀ lójú àwọn olùmọ̀tọ́kọ tíra tó ti síwájú àwọn náà sì ń bùkátà láti dá sí i wípé nǹkan tuntun ti ń ṣẹlẹ̀ ká mọ kí ni ìdájọ́ ọlọ́wọ́n bá nípa rẹ̀ kì í ṣe ká mọ̀ lásán káwa gan tún lè kọ tíra lórí ẹ̀ lórí àwọn ẹni dáńjọ́ ló gbà káwọn náà lè láǹfààní àti mọ ìdájọ́ ọlọ́wọ́n bá nípa àwọn nǹkan tuntun tuntun tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n báwo la ti ṣe fẹ́ mọ ìdájọ́ tá a lè dá ẹjọ́ tá a lè dá lórí àwọn nǹkan tuntun wọ̀nyí báwo ni àwọn ẹjọ́ tá a máa ń sìn dá àlàyé tá à ń ṣe ni ó sì máa dọ́gba pẹ̀lú tọ́lọ́ nígbà tá a bá máa pàápàá bò làwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ń ti ṣe rí torí ẹ ẹni tí ń tẹ̀lé súnà wọn yìí kàn déjú mọ́lé kọjá pé wọn máa ti ń lọ láyìíká wọn wọn máa ti ń lọ láyìíká wọn wọn sì mà nípa àwọn new new invention àwọn nǹkan tuntun tuntun tí wọ́n ń ṣe láyé láwọn nǹkan èlò wọ́n mọ̀ nípa wọn wọ́n mọ̀ àǹfààní wọn wọ́n mọ aburú wọn lọ́nà tó ṣe pé tí wọ́n bá sọ pé kò dáa wọ́n wò wò nítorí pé wọ́n ti ń pa ìdá rẹ̀ lọ́pọ̀ ju dáadáa rẹ̀ lọ èyí tí wọ́n bá sọ pé dáa mùsùlùmí lè lò wọ́n ti yẹ̀ wò wọ́n nímọ̀ nípa rẹ̀ wọ́n fi mọ̀ pé eléyìí ńkọ́ àǹfààní rẹ̀ ló ju àìdá rẹ̀ lọ ìdí nìyí táwọn fi sọ pé dáa àmọ́ tí èèyàn bá wá sọ pé òun ọ̀fẹ́ mọ̀ nípa gbogbo tí ń lọ láyìíká òun kò sí tó fẹ́ fi ṣe onítìǹ yóò jẹ́ pé ń sẹ̀mí lákòókò tó ṣe ipò wọn bá ìgbà yẹn mu ń sẹ̀mí lákòókò tí ọba gbà yẹn mu nítorí pé àwọn ọmọ tí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ń tọ́ ọmọ ó ṣe é ṣe kọ́ dá lórí nǹkan tó ṣe pé ọba yí má bó wàá làwọn èèyàn ó sì wá mọ ìdájọ́ rẹ nípa àwọn nǹkan tuntun tuntun tuntun eléyìí ń torí ló ṣe pé nínú a ìmọ̀ nípa òfin ṣẹ̀ríà tó ní í ṣe pẹ̀lú nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lé ayé kò ló ń kà ọlọ́run mọ iye tó ti ṣẹlẹ̀ lónìí bó láti máa mọ̀ dájọ́ wọn àfi káwa náà nímọ̀ nípa àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ wọn tá a bá ti nímọ̀ nípa rẹ̀ eléyìí ó fún wa láǹfààní láti jẹ́ kí a mọ̀ dájọ́ lórí ẹ̀ wọ́n bíyàn léèrè ni ìdájọ́ ká lo tẹlifóònù ìwọ ò sì mọ tẹlifóònù ju wípé ẹnìkan kan ròyìn rẹ̀ fún tán lè fi máa fi bára wọn sọ̀rọ̀ èèyàn fi máa bóbin olóbin sọ̀rọ̀ kódà èèyàn lè lò láti máa yàn àlè kódà èèyàn lè lò sẹ́wọ̀n kí wọ́n á pé ẹni tí wọ́n ń bi léèrè ọwọ́ tí wọ́n kà sọ fún un ohun ọmọ tí ń jẹ́ tẹlifóònù kọ̀ mọ́ tí ń jẹ́ handset kọ̀ mọ́ tí ń jẹ́ ah, ah, ah, haramu ni yóò ní haramu torí pé kọ̀ mọ́ ọwọ́ tí wọ́n sọ pé ń seun tóun ti gbọ́n lòun fi dájọ́ sọ àmúgbà tí tọ́ ọ bá kò sì sí nǹkan kan nínú àwọn nǹkan wọn yẹn àfi kọ́ ẹ jẹ́ pé láǹfààní náà ló tún ní aburú tiẹ̀ so a ò sáǹfààní rẹ̀ lọ́pọ̀ jù ní àbáboro rẹ̀ internet wọ́n bi ọ́ léèrè báwo ni sáà lè máa lo internet ẹnìkan kan aróyin rẹ̀ fún ọ ó ní gbogbo dáadáa ló kún bẹ́ẹ̀ àwọn tíra àwọn ìwé lóríṣiríṣi ẹni research tó bá fẹ́ sí láyé sáti kọ́ sínú Google yóò gbé wá fún ọ gbogbo ẹ̀ lórí tó alhamdulilayi ah eléyìí ń dà halal ni kódà táwọn sábà gan bá ń bẹ láyé wọn bá sáǹfààní ń bẹ sẹ́mi pé nítorí ọgbọ́n ló fi ń sọ̀rọ̀ ìgbà tó ọ̀yẹ́gọ́ ọ̀yẹ́gọ́ gùlù wò rí o lọ sínú íńtánẹ́ẹ̀tì wò rí so ìgbà tó yá ẹnìkan bá tún ní kéènì gbogbo bàjẹ́ ayé yìí kò sí etí òsì mbẹ bí káwọn èèyàn bọ́ra wọn sí wòwò lọ́kùnrin lóbìn wọ́n máa fi gbogbo di wọn hàn wọ́n máa fi gbogbo wáhùn fi lẹ́nu ìjọ haram sẹ́mi pé tó wá pélé yìí lọ́gbọ́ wọn náà sọ pé kéènì haram ṣùgbọ́n nǹkan kan ni tó ṣe pé dáadáa mbẹ́mbẹ́ aburú mbẹ́mbẹ́ tába wo dáadáa rẹ̀ àpọ̀tọ́ tába wo aburú rẹ̀ àpòkọ̀tọ̀ bó láti wá sí nípa nǹkan tí ń láyé tí wà kó lè bá àti nímà makíní ọ̀jẹ̀ dájọ́ ọlọ́ọ̀ nípa rẹ̀ sẹ́ni tí ń tẹ̀lé súnà báwọn ṣe rí nu kò tí ń tẹ̀lé súnà kan tó dúdú kò tí ń tẹ̀lé sọ tí ń ayé tí ó àmọ̀ tí ó dẹnu lẹ̀ pé pé rárá nítorí pé kó tó di pé wọ́n ti ẹ̀ mọ̀ nípa rẹ̀ kó tó wádìí nípa rẹ̀ òun ti kà nípa rẹ̀ ó ti wò ó ó ti súnmọ́ ó ti mọ kínníkínní yìí so nítorí pé ìtẹ̀lé súnà òun túmọ̀ sí kọ́ ọ lajú kò túmọ̀ sí kọ́ ọ téèyàn ní máa lọ láyé so eléyìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹni tí ń tẹ̀lé súnà tí ó ní mà nípa ti ń ṣẹlẹ̀ láyìíká rẹ̀ kò ní jókòó ti àwọn nǹkan lásán o kó a jẹ́ pé gbogbo nǹkan tuntun tuntun tó ń ṣe àti àwọn ìṣẹ̀lẹ̀ tuntun tuntun tó ń ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ lamẹ́ríkà lónìí kí ló ṣẹlẹ̀ ní germany lónìí kí ló ṣẹlẹ̀ kí n la fẹ́ fi ṣe. kì ṣe pọ́ nìkan ló jókòó o torí tó bá jókòó eléyìí ó tún wá ya ẹni tó ṣe pé yóò tún wá jẹ́ aláìmọ̀kánípò òfin ọlọ́ bí ẹni tó ṣe pé di íńtánẹ́ẹ̀tì ni ọmọ jókòó sí twenty four hours twenty four over seven bí tí ọmọ jókòó sínú ó lé ó ó nímọ̀ nípa ti ń ṣẹlẹ̀ láwùjọ rẹ̀ ọmọ ọ̀jẹ̀ bíi bbc ṣùgbọ́n òní mọ nǹkan kan nípa òfin ọlọ torí ẹ balance gbọ́dọ̀ wà balance gbọ́dọ̀ wà torí àti rí nílẹ̀ ayé ń bí nísìn àwọn olùmọ̀tọ́ jẹ́ pé wọ́n ń súnà àwọn oníṣẹ́ kankan ju kí wọ́n máa wo kí ni news mú wa lónìí èwo lẹ tún rí inú internet ẹ̀ẹ́n kí ni tẹ́ wò lórí satellite kí ni tẹ́ so ìmọ̀ tí wọ́n ibi tó parí sínú tọ́mọ́ni ọ̀dà ẹgbẹ́ kínní yìí ẹgbẹ́ yẹ̀wò lábẹ́ sẹ́ríà yọ̀bà di kí kásẹ̀tì wọn já so nítorí ẹ̀ ẹ jẹ́ pé ẹni balance bẹ́ẹ̀ ṣe ń kọ́ ń pé léyìí náà lẹ́ẹ̀ máa mọ̀ nípa pé léyìí tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ẹ̀ aqulu kọ́wé hadha wa astaghfirullah al-azim li wa lakum fastaghfiru innahu huwal ghafurur rahim. alhamdulilah wa واشهد ان لا اله الا الله وحده la شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحبه ومن والاه وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلى نيتكم نعم اغويسه الي تونيسه pẹlú pé èèyàn fẹẹ jẹ ni títẹlẹ súnà òun náà ni kéèyàn onímọ nípa ntọjẹmọ aljihad aljihad fi sabilillah òun náà ní ká jagun sójú ọ̀nà ọlọ́run ọba wa ká fi dúkìá jagun ká ná owó wa sójú ọ̀nà ọlọ́run ojú ọ̀nà ọlọ́run ojú ọ̀nà ọlọ́run tá a bá rí nínú alukur'an àti sunna ohun tí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ sabilillah sabilillah ìtumọ̀ rẹ̀ ní aljihad ogun ni wọ́n gbà lérò kìí ṣe ká kọ́ mọ́ṣáláṣí kìí ṣe ká kọ́lé ọmọ òrukàn kìí ṣe ká ṣe sàárà kìí ṣe fi sabilillah tí wọ́n sọ nínú ṣẹ̀ríà sabilillah sabilillah tó wá náà alukur'an àti sunna gbogbo ẹ̀ ní í ṣe pẹ̀lú kíni alqital aljihad kájagun sójú ọ̀nà ọ̀lọ́ ìgbà tó lọ́wọ́ bá sọ pé ya ayyuha alladhina amanu hal adullukum ala tijaratin tunjikum min adabin alim tu'minuna billahi wa rasulihi wa tujahiduna fi sabilillahi bi amwalikum wa anfusikum dhalikum khayrun lakum in kuntum ta'lamun ẹ̀yin olùwàgbọ́ òdodo ẹ̀ yóò àjẹ́ kí n tọ́ka sí káràkátà kan fún yín eléyìí tó ṣe pé yóò lérè fún yín tẹ́ ẹ bá dáwọ́lé tẹ́yìn náà kópa níbẹ̀ yóò mú yín là níbi ìyà ọlọ́run ọba ìyà tó ṣe pé máa ta ni ìsì máa ròyìn kí ni káràkátà náà kí ló wò náà òun náà ní kẹ́ gbọ́ ọlọ́run ọba gbọ́ kẹ́sì gba nabi Muhammad sallallahu alayhi wa sallam gbọ́ kẹ́sì máa jagun sójú ọ̀nà ọlọ́run ọba wa pẹ̀lú dúkìá yín àti ẹ̀mí yín eléyìí ló lóore jù fún yín tó bá ṣe pẹ́yìn bá mà ìjagun sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú dúkìá yín òun náà ní kẹ́ ẹ náwó sídìí tí ó jẹ́ kí jihadi ó ṣeéṣe kẹ́ ẹ fowó ra nǹkan ogun fáwọn ọmọ ogun Islam kẹ́ ẹ fowó fún àwọn ọmọ ogun Islam tí wọ́n fi sílẹ̀ ńlẹ́ ńgbà táwọn bá ń lọ sójú ogun kẹ́ ra nǹkan àjà eléyìí ni wọ́n ń pè ní fi sabilillah kìí ṣètùkùtù tí wọ́n ń tú gbé akọ mọ́sálásí kọ́kí ní fisabili la jihad náà mi eléyìí ṣe jihad because àpọ̀lọpọ̀ tóyìnbó fi sí wọn lẹ́nu ni wọ́n fi ń túmọ̀ islam nísìn òyìnbó ọ̀tá islam gbọ́n ní sọ ajẹ́kùn lọ́gbọ́ islam yìí ju àwọn mùsùlùmí lọ torí pé òun bẹ̀rù tẹ́bá lẹ́sẹ̀ jihad òun náà lẹ́jà lógun tó ẹja wọ́ náà tá a fi sọ fún wọn kí wọ́n mọ̀ pé jihad ní nǹkan míì eléyìí ń bẹ́ nu sẹ́tóyìnbó ṣe so jihad fi sabilillah agbọ́dọ̀ mọ̀ nípa rẹ̀ jihad yìí ọ̀nbẹ nínú èyí tó tóbi jù nínú àwọn àpilẹ̀ ẹ̀sìn Islam àti pọ̀ nǹkan òun náà ní tá a ti gbà ipa wo kópa nínú ẹ̀ eléyìí tó dúró garando sọ̀rùn gbogbo múmìnì tí ò sí ní tí ọjà àfi tó bá kú torí ẹ̀ ló ṣe wá nínú hadith pẹ́ni tí ò bá kópa nínú jihad tí ò sì bẹ́mi rẹ̀ sọ̀rọ̀ pé tí jihad bá ṣẹlẹ̀ lójú ayé òun òun kópa ń bẹ̀ tó bá kú o níṣẹ́ ni ọkàn kúkú mùnáfìkì tó bá kú ńṣe ni ó kù sórí shu'batan min shu'abi nifaq sí ojú ọ̀nà kan nínú àwọn ojú ọ̀nà ìjẹ́ munafik nínú riwaya kan yóò kú maytatan jahiliya ní ikú ayé ojú dúdú gbígbà tí yẹn kúkú kèfèrí ni ẹni tí ò jagun tí ó sì bẹ́ẹ̀mí rẹ̀ sọ̀rọ̀ pọ̀ wọ́n jagun tí jihad bá dé onítọ̀hún yóò kú sí orí shu'ba kan ni min shu'abi nifaq ṣùgbọ́n kí làgbà lérò pẹ̀lú jihad níta gbà lérò pẹ̀lú jihad òun náà ni kéèyàn gbìyànjú dópin kéèyàn gbìyànjú dópin kéèyàn sì wá sapakọ sásẹ̀ lórí àtijọ́ ẹni tó ṣe wípé yọ̀ọ́ rìn ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ níta jihad nù láti rìn ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ pẹ̀lú àwíjàre tó múnádóko àti àlàyé tó dópin gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí i tọ́lọ́mọ bá ń sọ fún anabi muhammad sallallahu alayhi wa sallam pé ya ayyuhan nabi jahid al-kuffar wal munafiqin waglud alayhim wa ma'wahum jahannam wa bi'sal masir ìrẹ anabi sallallahu alayhi wa sallam máa ja àwọn kèfèrí lógun sì máa ja àwọn munafiki lógun àwọn olùmọ̀ wa wọ́n ní báwo láti ṣe ja kèfèrí lógun òun wọn jà lógun pẹ̀lú pé ká dojú ìjà kọra wa ẹni tó bá rẹ nìkejì pa ẹni tó bá rẹ nìkejì pa ó parí nù ṣùgbọ́n báwo la ṣe ja munafiki lógun wọn la ja munafiki lógun bil hujaji wal barahin pẹ̀lú àwọn àwíjàre ọ̀rọ̀ àtàwọn ẹ̀rí tó múnádóko láti máa ja munafiki lógun torí pé òun ṣèṣe mùsùlùmí ṣùgbọ́n kèfèrí lọ́wọ́ àánú ẹ̀ àwọn ẹ̀rí láàmú wa fún léyìí téèyàn máa ríru rẹ̀ téèyàn gbàgbọ́ yọba fi ìwà múnáfìkì sílẹ̀ yọba di múmi ní òdodo bákan náà ìpèpè lọsídìí ẹsìn Ọlọ́run eléyìí ká pe ẹni tí pípè bá tọ́ sí ká sì gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ eléyìí ara jihad ni ṣùgbọ́n ìtọ́lọ́lájú nínú jihad òun náà ni kalimatu haqqin inda sultanin ja'ir ká sọ òdodo ọ̀rọ̀ ní ọ̀dọ̀ ọba tó di alábòsí lànàbì sallallahu alayhi wa sallam ló pè ní jihad tó ga jù kéèyàn láyà kó lè sọ òdodo níwájú alábòsí ọba ọba alábòsí tí ma ṣàbòsí sáwọn èèyàn kí wọ́n láyà kó sọ òdodo fún un síbẹ̀ yìí náà ti mà pété bá déwájú àwọn ọba gbogbo wọn yẹn tó ṣe pé ẹ̀yin náà lẹ ti ń bàjẹ́ lẹ́yìn kẹ́ tó dọ́dọ̀ rẹ̀ bàbá yẹn kà ní bàbá burúkú ní kíní kan ní ẹ ti máa sọ bẹ́ẹ̀ bá wá débẹ̀ tán tó bá ní kẹ́ sọ̀rọ̀ kálukọ́ bá máa kí wọ́n bá máa pòfó lọ́rọ̀ wọn ò ní lè sọ tí wọ́n ti sọ lẹ́yìn má tó anabi sallallahu alayhi wa sallam ó ní afdalul jihad kalimatu haqqin inda sultanin ja'ir èyí tó lọ́lá jù nínú jihad ó náà ní òdodo sísọ ní iwájú ọba tó jẹ́ alábòsí ọba. ẹ wá rí jihad fi sabilillah eléyìí tó ní í ṣe pẹ̀lú ká tó lè mẹ́mìí wa lọ tó lè mú kí àwa náà ká kú pẹ̀lú míì jihad yìí yọ ọmọ bẹ títí dijọ́ gbẹ̀ndà kìyàmà ẹni tó bá wá ní kò sí jihad ma ó ti ṣe àtakò fún nǹkan tó ṣe pé àmọ̀ pé ń bẹ tí bíbẹ rẹ̀ sì hàn nínú ẹ̀sìn Islam tí ò ṣe dáwọ́ bò ankara ma'luman min ad-din bid ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ó ti takò tí ò ṣe takò nínú ẹ̀sìn Islam ẹni tó bá wá sọ pé wọ́n ti ẹ̀ ti pa jihad rẹ̀ wọ́n ti parẹ́ nítọ́sẹ́kù nísìn òun náà ni ká kàn máa fẹnu ṣe jihad ká máa pèpè lọ sí díẹ̀ sìn ọlọ́run eléyìí báyìí ní tó ṣe yẹn bid'atun fi ddini wa dalalah àdádálẹ̀ nínú náà ìsìn àtàmì irú ìtàn tẹ̀blígì ṣe káyẹ̀ táwọn sọ pé kò sí jihad má ìtọ́kànṣẹ́kù òní káwọn máa rìn káyé káwọn máa ṣe wáàzì eléyìí bid'atun fi ddini wa dalalah àdádálẹ̀ nínú ìsìn àti ànú ni torí ntọ́lọ́wọ́n bá sọ pé ń bẹ báwo lèyẹn ṣe àwọn olùmọ̀ nípa islam ti ẹ̀ sọ pé ẹni tó bá sọ pé kò sí jihad má wọ́n ti parẹ́ yàtọ̀ sí kọjá bídà àtúntì dín ní wọn bọ̀lẹ̀ ẹlẹ́ ọjọ́ àdáda lẹ́ńdí ẹ̀sìn àti àánú wọn ni wọn naqsun fil aqli wa safaha ó ń túmọ̀ sí pé làákàyèrè òtún pé ìjẹ́dìndìrín sì ń dà láàmú subhanallah kí wọn á lóde láàfin máa ṣe jihad ṣe jihad islam mú wa ni torí ká lè bá a máa tàjẹ̀ sílẹ̀ kákan lè máa pa àwọn èèyàn torí pé ẹ̀sìn mùjẹ̀mùjẹ̀ ní islam gẹ́gẹ́ bá àwọn ọ̀tá ìsìn islam ti ṣe ń sọ rárá o islam ò sọ pé kí wọ́n ṣe jihad torí kí wọ́n kàn lè máa tàjẹ̀ sílẹ̀ àti pé ẹ̀sìn islam kìí ṣe ẹ̀sìn mùjẹ̀mùjẹ̀ ẹ̀sìn àwọn kèfèrí ó ń lẹ̀sìn mùjẹ̀mùjẹ̀ ṣebẹ́yìn náà mà iye èèyàn tí àwọn kèfèrí tí wọ́n wá láti England tí wọ́n wá láti France tí wọ́n pa ní asharq al-awsat ní Middle East láwọn agbọn ilẹ̀ lárúbáwá ní middle age àwọn èèyàn tí wọ́n pa in hundreds of thousands tí wọ́n bá tiẹ̀ tó million ni wọ́n pa nítorí pé wọ́n fẹ́ sọ àwọn èèyàn di ọmọlẹ́yìn Kristi ẹ kàtàkẹ́ rí wo à ń pè àwọn ogun yẹn ní hurubu sọlíbìyà the crusade war sòtó ṣe pé àwọn ọba France nígbà tí wọ́n ń ṣe ìjọba lọ́balọ́ba wọ́n léèdì ogun wa tẹ́ pé gbogbo ilẹ̀ lárúbáwá yẹn ni wọ́n ti gbógun ti àwọn èèyàn pàápàá jùlọ láwọn Palestine àti Sham in general àdúrà àwọn èèyàn tí wọ́n pa àdúrà àwọn èèyàn tí wọ́n pa pé àfi kẹ́ ẹ sí ẹ̀sìn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù yìí ní dandan èèyàn mélòó wá ní Islam wá lọ bá bẹ́ẹ̀ tí ń bọ́ǹbù wọn tí ń pa wọn pé àfi kẹ́ ẹ sí Islam dandan so nítorí di eléyìí báyìí àwọn ẹlẹ́sìn wọn jẹ́sìn mùjẹ̀mùjẹ̀ síbẹ̀ sí rin Afghanistan ti Amẹ́ríkà lọ bọ́ǹbù kí wọ́n lọ bọ́ǹbù rẹ̀ nítorí pé àwọn fẹ́ pa àwọn kan àwọn fẹ́ pa àwọn kan Taliban ṣé bí wọ́n ṣe ń bọ́ǹbù wọn náà ni wọ́n sì rán àwọn ẹni tí wọ́n máa pè yẹn lọ sídìí ẹgbà chọ́ọ̀chì gbọ́ àbẹ́yìn ọ̀gbọ́ ẹ̀ sì máa ti ń lọ so àwọn wọ́n ń pa àwọn èèyàn lápá kan wọ́n sì tún gbé bíbélì fún wọn lápá kejì bẹ́ẹ̀ ni ṣe bíbẹ̀ náà la ti rí nínú àwọn ẹni tó ń train l'Afghanistan lẹ́nu ìgbà tí Amẹ́ríkà wọ̀ bẹ̀ yìí wọ́n sì train èèyàn tó jẹ́ mùsùlùmí ó sì mú alukurani ó bẹ̀rẹ̀ sí ní ya wẹ́lẹ́wẹ́lẹ́ pé kìí ṣe tìrọ̀ ọlọ́ irọ́ lásán ni lọ́mọ Afghanistan àwọn mùsùlùmí sì ṣèdájọ́ pé pípa wọn pa bọ́yẹ̀yìn ọ̀gbọ́ gbogbo ilé ayé ló dìde wípé kí wọ́n mọ̀ pa nítorí pé human right wípé èèyàn ní right of speech èèyàn lè sọ ǹ tó so ẹ̀sìn ní èèyàn lè sọ ǹ tó Edward Snowden tí ń tú àṣírí Amẹ́ríkà ní ìsìn nípa bá amẹ́ríkà ń ṣe ń kojú bọlé kálukú tí wọ́n ń sọ tẹlifóònù gbogbo lórí ilé ayé gbogbo kí ni wọ́n ń bá àwọn èèyàn sọ edward yìí tú àṣírí ṣèbá amẹ́ríkà wọ́n láwọn wà ní ẹ̀yìn sì ní freedom of speech kò sí téèyàn sọ tó burú ok n tó ń sọ sí wa burú báyìí kí ló dé tiẹ̀ títí ẹ burú ẹni tó tún ní wikileaks kí ló dé títí ẹ náà tó burú tẹ́fọ́n náà tú àṣírí yìí gbogbo àwọn bá amẹ́ríkà ṣe ń dètè sáwọn ìlú ilé ayé ni ẹ̀yin náà lè sọ pé àyàn lómìnira àti sọ̀rọ̀ ìyẹn ni pé tó bá ti jẹ́ pọ̀rọ̀ nkèésì ẹ̀yin lọ́ bá wí kò bá jẹ́ pọ̀lọ̀ ní bá wí ó lómìnira ẹ̀yin náà ẹsẹ̀ rábòsí mẹ́yẹ so arábòsí tó wà nù asitiri kèésì òní kèésì àná ṣẹlẹ̀ṣẹlẹ̀ ní Sudan nígbà tí ìṣẹ̀lẹ̀ òjò rọ̀ omi yalé ilé ń wó ilẹ̀ ń rí so àwọn ìlú ilé ayé wọn kó ràn lọ́wọ́ ránṣẹ́ so ìgbà tí wọn kó ràn lọ́wọ́ ránṣẹ́ yìí báyìí a rí nínú wọn àwọn tó ṣe pé ẹran ẹlẹ́dẹ̀ wọn pààkì ẹ̀ wá ló kọ pé ṣe bẹ́ẹ̀ jẹ ẹran bí ebi ẹran bá ń pa mùsùlùmí bíi kọ bíi tó ẹran kọ bákan náà ibi tí wọn ti ń pín bisikíìtì fáwọn ọmọ wẹ́wẹ́ wọn ní sẹ́yìn mẹ́tò wọn tó rọ̀ yìí báyìí omi ya ṣọ́ọ̀bù Muhammadu ló wa Jésù mú bisikíìtì yìí ẹ̀ ń sọ fáwọn ọmọ alárúbáwá subhanallah sọsẹ́ wọn pé ibi kọ́bàjẹ́ kọ́bàjẹ́ làwọn wà sódà táwọn fi rí ẹ̀sìn wọn polongo torí di ẹlẹ́yìí báyìí ọlọ́run ti àṣírí wọn látọ̀sán gangan so lálẹ́ àṣírí wọn ò so adúpẹ́ torí di ẹlẹ́yìí báyìí Islam wọn máa bu wọn máa bàjẹ́ pé ẹ̀sìn mùjẹ kì í ṣẹ̀sìn mùjẹmùjẹ Islam sọ yìí pé ìtọ́fà máa ṣe jihad káwọn èèyàn lè torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn pípé wọn pípé ẹgbẹ̀sìn ẹgbẹ̀sìn kò tó láti jẹ́ kó wọn mọ̀nà mo rò pé ẹ̀yin náà ti rí inú ìgbésí ayé wa lónìí ìgbà tó di pé ẹgbẹ̀sìn ẹni tó bá fẹ́ kọ́ sẹ́sìn èèyàn mélòó ló ń ṣe Islam báyìí pàápàá alágbọ̀n ilẹ̀ Yorùbá wa yìí èèyàn mélòó ló ń ṣe ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ èèyàn ni wọ́n bí sínú ẹ̀sìn Islam tó ṣe pé tuntun ń tì láti ṣe Islam nílẹ̀ Yorùbá yìí wípé torí ojútùú ẹ máa ń tì òun láti lọ mọ́ṣáláṣí ojú ò sì ní tì ọ́ láti wọná bẹ́ẹ̀ ni ojú ò ní tì ọ́ láti wọná bẹ́ẹ̀ ni tó bá pé jihad bá ń bẹ tó ṣe pé pè yàn lọ sí ds islam ó lòun ṣe wọ́n sanwó ó lòun ò ní san á wá ọlọ́run láti jà wọn lógun ni tí ń pè ní jihad nù kí lọ lórí rárá gba ok ẹni tí ó lóun ò ní san sọgbà náà anabi ni ẹ wá ìrànlọ́wọ́ Ọlọ́run kẹjà wọn lógun nígbà tíjà bá bẹ̀rẹ̀ sẹmọ kékeré sẹ kó àmú wọn ìjà bẹ̀rẹ̀ káwọn náà gbé nǹkan jà torí gba Islam tí ó gbà ó náà ti máa múra wípé àwò kí ni a tún gbé second point wa ní ẹ máa san wọn làwọn ò ní san ṣe ní àwa fẹ́ kú gẹ́gẹ́ bẹ́yìn ṣe fẹ́ ti mọ̀ pé tòtíjà ọba wa ṣẹlẹ̀ ṣé ìwọ wa ọmọ kọ́wọ́ kúdúrú bọ̀ ọ̀fọ̀ ọ̀pọ̀nyìn kọ́ wa bẹ ọlọ́run so oníkálukú dojúkọ ra wọn náà ni torí nínú kítọ́ lọ́wọ́ borí àbí kíta ṣètọ́ni tẹ́yìn tẹ́ǹtẹ̀lé kó borí so ìdínú tí jihad fi máa ń ṣẹlẹ̀ torí kẹ́sìn Islam ò lè rọ́nà lọ ni tó wa bẹ̀rẹ̀ ẹ wá rí i pé alhamdulillah ọlọ́run fún wa ń ṣẹ́gun àti pààyàn lọ́wọ́

kèsè lápèjọ àyè nìkan ni gbogbo ilé ayé kọ́ náwọ́ ẹni rẹ̀ nìkan náwọ́ ikú báwò so kálukú ọ̀fẹ́ kú anabi sallallahu alaihi wasallam ti sọ olókùfẹ́ rẹ̀ táwọn èèyàn péjọ léyìn lórí gẹ́gẹ́ bí àwọn ọ̀jẹun ti ṣe máa pé láde àdémóúnjẹ lórí wọ́n ní kí ló dé sáà ní pọ̀njọ́ náà ni anabi lẹ́ pọ̀ ṣùgbọ́n pípọ̀ yín yóò dà gẹ́gẹ́ bí ìtàgbàrá òjò sẹ́wọ̀n pé àgbàrá òjò máa ń pọ̀ gan ṣùgbọ́n àǹfààní ò lọ́ àmì kò láǹfààní kankan kí ni ọwọ́ àṣẹ wa anabi ni ọlọ́wọ́n dẹ̀ kankan sí wa ń jẹ́ wahan wọ́n ní kí ni túmọ̀ wahan anabi ni hubbu dunya wa karahiyatul maut ìfẹ́ ilé ayé àti kórìíra kú tani ó fẹ́ràn ilé ayé nu anis ó lòsì jù nínú wa ń fẹ́ràn àti máa bẹ láyé lọ kátó wa pa tó lówó tani ó kórìíra kú nu wa kò sí. Si kò sẹ́ni tí ò kórìíra kú tẹ́ bá ṣèṣì sọ létí aláàárẹ̀ tí ìtọ́jú rẹ̀ ti sú yín pé bẹ́ẹ̀ bá tiẹ̀ kú gan ṣe bá tiẹ̀ ní. ẹ orokúrò mi wọ́tọ́pọ̀ tí ń kú lọ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá sọrú ẹ̀ ẹ̀yin gan ti gbọ́dọ̀ ẹ̀ ti dé mẹ́lì mẹ́wàá síbi tó dúró sí bí bàbá bá tiẹ̀ kú ní ṣe bá sinmi ó tún máa sọ létí ẹ̀ tí ò ní lọ gbé sọ fún un ọmọ ẹ̀ pé pè lẹ́ẹ̀fì yanjú ẹ̀ kò sẹ́ni tó fẹ́ kú ní ti ń dà wá láàmú. ìdínú tó fi jẹ́ pé èèyàn mélòó ló lè ja jihadi ṣùgbọ́n ẹ jẹ́ ẹ wá jẹ́ oyé wa o ẹ̀sìn Islam nítorí kó lè tàn ká eléyìí jẹ́ hadaf min ahdafil jihad bákan náà báwo la ṣe yọ àwọn èèyàn kúrò lóko ẹrú kí wọ́n máa ṣẹrú sí èèyàn bíi tiwọn tí wọ́n fi padà lọ máa jọ́sìn fọ́lọ́run ọwọ́ tiẹ̀ jihad ọwọ́ tirẹ̀ ìpè ká jà nítorí ká lè yọ àwọn èèyàn lóko ẹrú wọn máa bọ èèyàn wọn máa sìyàn àwọn èèyàn ń sinra wọn tẹ́ ẹ máa ṣẹrú sí fún yàn tí wọ́n máa pera rẹ̀ lọ́lọ́yin tí wọ́n gbà yìí pé kò sọ́lọ̀ nǹkan tó dáhùn àfi bàbá tó ń forí kalẹ̀ fún yìí ṣe mọ̀ pé àwa lè rí àwọn èèyàn kókó ń bẹ̀ láì jà ṣé ọtọ́ kájà àbí ọ̀tọ̀ ọ̀tọ̀ bó láti kó àwọn èèyàn kó nu kí wọ́n gọ̀ kéèyàn máa ṣubú wólulẹ̀ níwájú igi níwájú níwájú òkúta wípé ọlọ́run tó ni o èṣù láàlú ń bọ́ o ẹ kíní kan òkè kíní kan òkè ìbàdàn ni o òkè ni o nígbà tí èso porí yín dàrú òkè lásán òkè tí kìí jẹ tí kìí mu òun ṣe wá gbọdọ̀ ó sì wá gbọdọ̀ gbọ́n jù ọ lọ tí wọ́n á máa forí kanlẹ̀ fún orí ẹ̀ dàrú ni sẹ́mi pẹ́lú mi àlàyé tá à ń ṣe bá a ṣe ṣe yìí kò ní yé àmọ́ tó bá di pé ẹ mú wa ẹ mú wa ṣé ò ní yé ṣe ẹgbẹ́ orí ẹ̀ sẹ́mi pé à ẹ dákun ṣe má ẹ má bẹ so torí Islam fẹ́ yọ àwọn èèyàn lóko ẹrú bákan náà Islam ó ní jihad ọ̀ràn yẹn nítorí pé téèyàn bá dìtẹ̀ sí yín ó dìtẹ̀ sí ìlú yín ó dìtẹ̀ sí orílẹ̀-èdè yín wọ́n gbógun wá bá yín ṣé wàá tẹ̀wọ́ tẹ̀tẹ̀rẹ̀ lẹ́lọ́ pàdé wọn pẹ̀lú òdòdó pé ẹ̀sàmù tẹ́ bá fẹ́ mú ẹ̀fì yókù lẹ̀ ẹ́ ìsìláàmù ọgbà o torí ẹ̀ ló ṣe jẹ́ kó gbogbo ìlú àwọn mùsùlùmí láyé àwọn England àti France àti Germany àti àwọn Portugal tí wọ́n ń gbà lóńlù ìlú tí mùsùlùmí bá wà láyé wọ́n èrí gbà rọrùn wọ́n èrí gbà ní rọrùn torí ẹ̀ àwọn mùsùlùmí fojú wọn rí màbo ní India nígbà táwọn England lọ jí bẹ́ẹ̀ gbà páwọn lọ colonize wọn wọ́n fojú wọn rí mà ní Algeria sẹ́yìn mọ èèyàn tó kú ní Algeria lórí páwọn fẹ́ lé France wọ́n lé ní mílíọ̀nù bẹ́ẹ̀ ni Islam kọ́ àwa ntí àwọn ọmọ Sudan tí wọ́n fojú òyìnbó England rí nígbà tó rí pé wọ́n á colonize wọn wọ́n gbà Nàìjíríà wa ń tòsí ń bí nǹkan ẹ mọ̀ pé ni wọ́n gba gbogbo ilẹ̀ Yorùbá ilẹ̀ Yíbò Islam náà dà ìgbà tí wọ́n débi ilẹ̀ Haúsá ń bẹ̀ntọ́ láwọn fẹ́ gbà á òyìnbó England náà gbà á torí bí Islam ṣe nu jama torí nu training tí Islam fún ni pé nǹkan rẹ ẹnìkan gbọ́dọ̀ wá gbà ń rọrùn tún á kó rẹ Islam torí di eléyìí inú ṣe pé tí ẹ̀ ń ń ẹ rí i pé àwọn ẹni tí ó dojú ìjà kọ òyìnbó wọ́n ní àwọn bẹ́nẹ́sìtì tí àwọn òní tò níyì kìnnì kan aláàfin kan ọlọ́pàdé òyìnbó ó ní ẹ wá gba gbogbo ìlú òun torí àwọn kúkú ti ń jà tẹ́lẹ̀ náà ẹ gbà á kẹ́ ẹ máa mójútó so amálágbọn abẹ́hùn kò rí bẹ́ẹ̀ òyìnbó gan sọ nínú àkọọ́lẹ̀ tí wọ́n kọ́ nàìjíríà ń bì wọ́n ní kí wọ́n fi northern nàìjíríà sílẹ̀ pẹ̀lú sísítẹ́ẹ̀mù wọn tí wọ́n ń tẹ̀lé torí ngbà táwọn débẹ̀ àwọn bá pé wọ́n ní sísítẹ́ẹ̀mù ìjọba wọ́n ní eh, sísítẹ́ẹ̀mù tí wọ́n fi ń ṣèdájọ́ bó tilẹ̀ jẹ́ pé wọ́n bíìsì ẹ̀ lórí ẹ̀sìn àmọ́ sísítẹ́ẹ̀mù yìí ó tẹ́ àwọn lọ́rùn kó wọ́n máa bá a lọ bẹ́ẹ̀ nǹkan táwọn kàn dínkù ni pé eléyìí tó ní í ṣe pẹ̀lú à ń pààyàn à ń géèyàn lọ́wọ́ kó wọ́n máa fi sinna. ẹ̀rí kan sọ níjó ni pé kí ló dé tí ò sí ṣẹ̀rí alágbọ̀nlẹ̀ Yorùbá torí pé bóyìnbó ṣe fi nàìjíríà lẹ̀ náà ní bẹ́ẹ̀dọ̀ ni àwọn eléyìí kà ń fan fèrè fèrè tí òyìnbó fọn kù ní ń dún lára àwọn tí ń ṣèjọba lónìí bóyìnbó ṣe fi nàìjíríà lẹ̀ náà lọ́wọ́ àdòní pé òyìnbó ní kí wọ́n máa lo ṣẹ̀rí alágbọ̀nlẹ̀ haúsá ẹ̀ kò burú àmọ́ ńgbà tó òyìnbó ò tí pé kí wọ́n lò nílẹ̀ yorùbá tó fi lọ bó làwọn sì wá pé kí wọ́n lò wa yẹn bí ìbá ṣe kí wọ́n bá wọn lórí system islam islam tó di agbára torí ẹ ló ṣe jẹ́ pé àwọn míì wọ́n ní kàkà nígbà tó òyìnbó borí wọn kàkà káwọn ọmọ agbé abẹ́ òyìnbó àwọn yà kó nàìjíríà ni a rí àwọn tó migrate kó nàìjíríà tó yẹ pé they are millions ọ̀pọ̀lọpọ̀ bẹ sudan lónìí wọ́n ka àwọn ọmọ sudan tó ń bẹ sudan nígbà tá àwọn sudan àwọn ọmọ nàìjíríà tó ti sudan wọ́n kà wọ́n gbà náà wọ́n lé seven million láwọn tó ti nàìjíríà wà láyé ìgbà tí òyìnbó padà borí wọn àwọn tó ṣe hijira kó nàìjíríà àwọn ẹlòmíín nu wọn wọn àdúró Sudan wọ́n tún lọ títí wọ́n lọ fi Saudi ṣèlú irú wọn làwọn dúdúdúdú tẹ́rì tó ń pera wọn lọ́mọ Saudi wọ́n gbé ẹ̀sìn wọn sá kpó làwọn ó sì wá máa wà lábẹ́ kèfèrí bí islam ti se kọ wa nù tẹnìkan bá wá gbàlú rẹ ọ wà lọ fòdodo pàdé rẹ ẹ ẹ mẹjẹ á kú ẹ mẹjẹ á máa bẹ láyé pé kíni níjẹ wa ni mọ́kò ò ní kú mọ́kò ó kú islam ó tún ṣe jihad nítorí eléyàn bákan náà àwọn nìkan fìtínà yín lẹ́yìn ìgbà tẹ́ ti gbọ́ lọ́wọ́n bá gbọ́ wọn làwọn táwọn bá rí pẹ́tẹ́ ẹsẹ̀ nìkan pé ńlọ mọ́ṣáláṣí lọ sí lọ àwọn fojú rẹ̀ rí màbo a kó tó fojú wa rí màbo á ti fojú rẹ̀ rí ẹgbẹ̀rún wàhálà arantí jihad wà fún un ẹnì kó ìpínká mọ́sìn lọ wọn ò bí dà arantí jihad wà fún un bákan náà ẹ̀sìn Islam ó tún ṣe jihad nítorí kó orílẹ̀-èdè ó lè lágbára gbogbo orílẹ̀-èdè tó bá mọ̀ pé lórílẹ̀-èdè yẹn ń ṣe jihad àti tọ́yìn yóò ṣòro fún un ẹ̀ ráwọn sọ́jà tiwa kí ló dé tí wọ́n bá lọ sójú ogun tí wọ́n ní wíìn àwọn kan tí wọn kàn dàjọba láàmú boko haram ẹrí wọn rán sọjà lọbẹ wọn ò rí kankan ṣe torí pé tábà tún gbọ́ ròyìn jọ mi ọkàn yìí ó sì fẹ́ já ah, ah, adúrú sọjà tán kó lọ adúrú nǹkan ogun tí wọn kó lọ bóò wá làwọn boko haram tó ṣe ráàyè tí wọn tún pààyàn. ìdí ni wípé sọjà tí ń jagun tí wọn ò tírìnì rẹ lórí ẹ̀sìn kò lè jagun o òdodo ọ̀rọ̀ nù kódà nǹkan ogun tí wọn fún ọ bá lágbájú bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ẹni tí ń jagun lórí ẹ̀sìn irú àwọn wọ̀nyẹn máa ń borí ogun nítorí pé òun ti mọ̀ pé tóun bá kú àlùjánnà ni tóun bá sì dàjà ṣẹ́gun òun lè gbórí òkè nínú Islam bó ṣe rí nu sọ́jà bíbá ẹni sìn tó bá kú àlùjánnà òun ní lọ irú ogun òun ní jà irú ogun òun gan ní jà sọ nítorí ẹ̀ náà máa rò ó wò ṣé kò á kú báyìí tó ń bá kú báyìí ní ìsìn kọ́mọdà àwọn ìyàwó àtọmọ tó wọn fi lẹ̀ torí ra àwọn náà wọn máa ṣe màjàmásá ni kódà wọn lè máa sùn kábi kan pé kíní kan àwọn ọ̀wá kú bì so ṣùgbọ́n ẹni tó jẹ́ sọ́jà mùsùlùmí tó jẹ́ tí ń jà ìsìláàmù lọ́wọ́ sí Allah kódà èèyàn pé irú àwọn èèyàn wo làwọn eléyìí máa béèrè nítorí pé àbí kọ́ta ọ̀pá òun kó wọn dọ́mọ àlìjẹ́nà ìyàtọ̀ tó wà nù torí ẹ̀ ló ṣe jẹ́ pé tẹ́ẹ̀ máa ń ṣe jihad lórílẹ̀‐èdè yín jihad yìí sì wáyé àfi lórí Islam ẹ̀ sì lẹ́ẹ̀fẹ́sìn lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́ẹ̀ máa ń ṣe jihad orílẹ̀‐èdè tí ọ̀tọ̀ yín yóò múra so eléyìí jẹ́ ìtọ́fà tí ṣẹ̀ríà tó fi gbé jihad wá ṣùgbọ́n o àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ láyé lónìí o tí àwọn àtàwọn ẹni tí ń ṣe ń sìn ń jihad tí jihad o gẹ́gẹ́ bí àwọn tí máa de bọ́ǹbù mára tí wọ́n wọnú bọ́ọ̀sì àwọn ẹrú ọlọ́run tí ń lọ ra ta lọ́jà ẹni tí ń lọ ra tòmátò wálé fúnyàwó rẹ̀ ẹni tí ń lọ bí iṣẹ́ tí ń wá tí ó jẹ bá ti wá wọ bọ́ọ̀sì pẹ̀lú àwọn ọ̀daràn wọn yẹn ẹ kàn lè ara rẹ̀ ẹ dákun torí tọlọ́n bọ́ọ̀sì wà lórí eré bó lásàgbà bẹ́ẹ̀ wọ́n wá ṣekú pa gbogbo èèyàn kí lẹ́sẹ̀ wọn ṣé jihad ni eléyìí ṣe jihad ìbáyé jẹ́ ni wọ́n ń pè léyìn kò síbi tẹ́sán Islam ti pa wá láṣẹ pẹ̀lú ru eléyìí torí ẹ̀ tí wọ́n bá ti rá àwọn ọmọ kẹta gbọ́yé wọn dorí kodò àwọn ọmọ tí wọn máa ní ẹnìkan ṣe báyìí báyìí sẹ́yìn lè pa pa báwo ọmọ burúkú lọ fẹ́ yà ni ẹ ṣé nínú ẹ̀sìn Islam ṣá lè pa irú àwọn ọmọ yẹ ká máa mójútó wọn irun wọn náà ni máa padà ya apààyàn irun wọn ni tó bá rí bọ́ǹbù ó lè sọ́dọ̀ àwọn èèyàn Islam ọ̀faramaru eléyìí o gbogbo kìnnì kan qaida gbogbo kìnnì kan Taliban gbogbo kìnnì kan Boko Haram gbogbo kìnnì kan Shabab ní Somalia Islam ọ̀faramá tí wọ́n ń ṣe o ẹ̀mí ọmọ èèyàn wọn gan-an ọlọ́wọ́n bá sì sọ pé ní tó bá pààyàn láì jẹ́ pọ́n náà pààyàn láì jẹ́ pọ́jẹ́ bí ikú àbóṣèbàjẹ́ lókè pẹ́ ìdájọ́ wọn lọ́dọ̀ òun fẹ́kẹ́ ẹnàmà kọ́tẹ̀lẹ̀ náà ṣẹ̀jẹ̀mìyà ṣe ni ó dàbí ìgbà tí gbogbo èèyàn lọ pa ni nbọ lọ́wọ́ wà ní Islam ike ká máa pààyàn àwọn èèyàn lọ sí ibi tí wọ́n ti fẹ́ ṣègbéyàwó ẹ sì dá wọn lọ́nà ẹ bẹ̀rẹ̀ sí ní dú wọn lọ́kọ̀ọ̀kan mùsùlùmí ni wọ́n ni. kèfèrí ni wọ́n ní ntị ti ní ẹ pa wọn kódà ṣé jihad lẹ́ ń ṣe ni wọ́n sì dú gbogbo àwọn èèyàn yìí dàlẹ̀ aláwọn èèyàn ń ṣe sọláàt nínú wọ́n sì wọ́bẹ̀ wọ́n sì yin gbogbo wọn bá yin wọn jihad ló kọ kọ hàn torí di eléyìí kéèyàn gbẹ́sìn yé ní kọrí ńkọ̀dí fi ba ayé ni o. eléyìí nǹkan ni wọ́n ń pè ní jihad ẹ̀rí pé àwọn eléyìí yẹn wọ́n kó rẹ́gbẹ̀rẹ́gbẹ́ bẹ́sìn islam wọ́n kó rẹ́gbẹ̀rẹ́gbẹ́ bẹ́sìn islam ẹni tí ó wá tó islam náà ni wọ́n lọ́ọ́ dènà dì pé ẹ̀sìn yín ẹ̀sìn ká pààyàn ni ẹ̀sìn yín ẹ̀sìn mujẹmujẹ ni wáyé ìkẹyẹ bí boko haram ṣé boko haram wà ní kìtàbù wa sunna ṣé boko haram làlùkùránì ṣé boko haram sunna wọn ni àwọn ni wọn apply quran àti sunna ok tó bá kún apply rẹ kò bá ti jẹ tó bá pé bá ṣe apply rẹ ń bá ni kò bá ti jẹ àwọn làkọ́kọ́ ẹni tí wọn kọ apply rẹ àwọn àti àwọn tí wọn bá máa pààyàn wọn bá ti pọ̀ síwájú tiwọn so àwọn eléyìí wọn ò reflect islam bí etí wulẹ̀ ó kéré ma jihad tẹ́sí islam ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀daràn wọ́n lè máa sásá bẹ́ẹ̀ rẹ̀ wọ́n lè máa sásá bẹ́ẹ̀ àṣìá ṣùgbọ́n èyí táwọn ń ṣe òun kì í sọ ní jihad jihadi ò ṣeéṣe nínú islam láì jẹ́ pa lólórí olórí mùsùlùmí tọ́jẹ́ pọ̀ ń lọ lórí gbogbo mùsùlùmí àgbáńlá ayé òní ọ̀wá kéde jihad pé káwọn mùsùlùmí ọjàgun ságun abí báyìí ìgbà náà la lọ ṣe jihad táwọn pé lẹ́yìn òsì bákan náà olórí tí ó kéde yìí ó lè jẹ́ tí ń tẹ̀lé tọ́lọ̀ ó lè jẹ́ mùsùlùmí tí ì tẹ̀lé tọ́lọ̀ torí ká nàbì sallallahu ó ti fi hàn wá bí jihad ó sì ṣẹ́kù díjọ́ gbẹ̀ndà alqiyam àti pé a gbọ́dọ̀ máa ṣe lẹ́yìn olórí olórí yẹn ọba àjẹni tí ń tẹ̀lé tọ́lọ́n kọ́ bá jọ dára so ìyẹn ni pé olórí gbọ́dọ̀ wà tí ó máa fa gbogbo mùsùlùmí lẹ́yìn a sì ti ṣe àfẹ́kù olórí tí ń darí gbogbo mùsùlùmí àgbáńlá ayé kìí ṣe ọ̀rọ̀ ọgọ́rùn-ún méjì ọdún lẹ́yìn rẹ̀ a gbọ́dọ̀ jẹ́ pé gbogbo ogun tá à ń jà yẹn a máa jà jihad ni ọ lábẹ́ àsíá olórí mùsùlùmí kìí ṣe lábẹ́ àsíá ayé ojú dúdú àbí àsíá ìtọ́ tako súnà anábì sallallahu alayhi wa sallam pé bọ́yá à ń jà láti gbé ẹ̀yà yorùbá àbí à ń jà láti gbé ẹ̀yà haúsá àbí à ń jà láti gbé ẹ̀yà lárúbá rárárárárá a máa jà nítorí kí ó lè jẹ́ pé gbólóhùn ọlọ́run bá ń kọ́ òun lọ́gàjù ibi tá a dùn ó sí ni lónìí ọlọ́run bá wa kọ́ràn wa lọ lórí àti máa tẹ̀lé tiẹ̀ lórí àti máa tẹ̀lé súnà nàbì sallallahu alayhi wa sallam nínú nǹkan <clears throat> tí a máa wá bá pàdé lọ́dọ̀ ẹni tí ń tẹ̀lé súnà lóru àti lọ́sàn òun náà ní pípọ̀ ní mímọ́ àṣàṣàlátù fanabi Muhammad sallallahu alayhi wa sallam torí pọ́lọ́ àtàwọn màláíkà rẹ̀ náà àwọn náà máa ń ṣàṣàlátù إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين اللهم انصر من نصر الدين واخذل اللهم من خذل الإسلام والمسلمين اللهم حسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا ومن عذاب الاخره ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين قوموا الى صلاتكم يرحمكم الله